لا خصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما فضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقدة من لساني يفقه قولي ست الله مقبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد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 ya karewa ataba sirati abi gada sirati ana ba ta to ya sori jahannama oni ba azi jizira sani nana wona aljanna yuri shomuri de ka iri mu koro ore wa da ne kaka o ajine do muri ro ya ka ba so dịka agbanwere ire ọnọ ihe anakwụkwọ ya na iko kiri onyere anyị nọ n'ọdị ọdịnika kwa ọsị kwụrụ a na omori ya ọsị tụrụ sị ọnakwụkwọ ya na ihire sị ụdọ ha onye bụ ọha kene na masị nwere dọsị m kọrọ enene naanị enere bụ adị n'ekwe ike ya mere etu uwe na-arawa na na-azigoro ire a na-ahazị kenedi malaika onomori ikwupi malaika onomori si jepi koran anyị anyị malaiku nọ na anyị safara ọnụ ntụ omori ike aka yi ọnụ na-ara kalkụrụ a metere ọnụ safara tilkira na ya ẹni mọ̀láìkì ní ẹ̀ka ẹni wọn jẹ́ ẹ̀kọ́rọ̀ alkùnrin kẹ́nà ẹ̀mẹ̀ so àbámọ́rọ́ ahụ kùnrin yíó so ẹ̀yẹ́ àjọ tó bá sọ̀rọ̀ fún ìkìwá na mọ̀láìkì ní wọn na àgẹ́rẹ́ ọ̀ slọ́tì tó mú rí ni mọ̀láìkì ní ẹ̀yẹ́ nílí túwà na abin da raka kwan ya na janna ne ne ya tire ba su jiri ta ba sirati o ti zo da kene da ni manta onye kuma yi wa hunan janna manta ne na bisa sama ne tuku yi ijan wa nasi wayan nasi jamu zuman tire ba nya ijaman gold of anaghị ya kut

n'otu ihe ọdịnata gbasara atụleleghị ọ dị okwu na ọkene na omorisho towata ka aka yau ya chai 100,000 edo ihe ị na akọ ya tụbere ọrịa so ilimin wani na ediri ga lamari agbesere agbukwa su kụrụ a na ogburi ito da so orisi mukọrọ ha أحباب الله أسنى بني شومرين أهو الله أولياء الله الذين قرأوا كتاب الله وعملوا به فلا خوف عليهم ولا هم يحزنون أسنى لي ولي مريم من وكاي أكو تكن دو مري قرآن مري أكا بس مقرمن إما جيني أنا هوري نايوا إيري نايبي واه ọsọmọ ẹmọ ma zẹnama sí quran mu o bẹsẹri ọban halal am bẹsẹ mu haram am bẹsẹri sọmọdé kàfé ma bẹ́ẹ̀ ma sọmọdé kẹ́nà ẹsẹ mu kọrọ ẹnna yìí mu ìjọ náà nàánì bí ma kàá ìka ma kuja mose kurani omuri turaso ah, na ẹsẹ nkọrọ anyọrọ na mẹwa agbọrọ na ma na anyọrọ na ama mẹwa na kwe wa ẹwa eh, dekore dekore kuja na wasu mẹya ẹsẹ na bi jẹ ẹba bi kwal kurani omuri jẹ ẹsẹ bẹẹ na na ya mai ta yi rai a sirat ini sama kwan ga ku ibe ku ana janna ma ka ce ina na ma on miss mother bin si atauba wal istighfar gida na na ya ne o ipo na o na o ro ipo ije iri an isa na wani abu ka ba ro tuba ba ro ko ije iri ko mo hina

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن نعم، استغفروا ربكم ثم توبوا إليه يمتيكم متاعا حسنا إلى أجل مسمى وأن نعم، استغفروا ربكم ويجيبكم بكم ثم توبوا إليه دعوا رب ما يا kaka astagfirullah wa atubu ilayhi abba kaka astagfirullah wa atubu ilayhi astagfirullah wa atubu ilayhi astagfirullah wa atubu ilayhi abba kaka allahumma tub alayya

ọmọkúrò kápáyàwà omúrí ọ̀kàwé wọ́n yà ákọ́ ní sẹ́fìrì kan tó sí sámá wọ́n yà so ọjọ́ náà àkàwọ́ òyìn lọ́tún tó orí mi ọ̀yá akọ́nú sẹ́kùrú rọ̀bàkọ́rù máa yẹ́ ọ̀nà àbúrẹ̀ máa mi ní kò yí jẹ́ ilé kọ́ mọ́rí nínà mi ní òmúrí anábóyìn náà yáwọn ní ní tún mana mekwa mori ime ni wannan ba mana ne yursil sama alaikum medewa do mori do zuri ya sai wani ne wara wara wa yazidukum quwwatan ila quwwatikum do mori na wani ne o bi kulli ha eh ni da o physical strength ya mu bó láti ọba ya mu ọkàtọ economic power ya mu political power ya mu religious power spiritual power ya mu ọkàtọ jóni ewúro jóni náà ẹkẹ wọ̀nyẹ̀dì kò kùgbọ́tàn ìlà kùgbọ́tìkùn lọ mọ́rí lọ mẹ́tọ́ ọkàtọ tó ń kàkà ọmọ òní ẹ̀wọ́ pọ̀kàtọ náà wà ní bá rẹ mẹ́tọ́ ọmọ òní ni jòjì kàwá kàkà ẹsẹ̀ fúrùn lọ wà á tó ọmọ ìlọrin umeneze no na ukorokoro aho tetsa kono mutum yone watu ntomuri ije ibe to bakaka secure Allah dore rubo ono muri ti chayamba zaten omuri na laula ha Allah la'allakum turhamun laula Allah sai wadu e ko je be ko mori hilana ne wala allah wala ko mori hilana ne turhamun fa ba ba ya ne ba ki ya tai ya mori ya tai astaghfirullah astaghfirullah astagfirullah amin orúkọ ìjẹ ìwé kó olúwọ òmòrí yìí lórí ìrùwò ọmọwà aṣọ ahọ́ òmú yóò òmòrí yìí òmòrí ọkà yìí wọ́n máa ká mọ̀ lọ́wọ́ mọ́ àzìbàhùn wọ́n yọ sáré fẹ́ràn wọ́n máa ká mọ̀ ba ahụ ne ssiroo na a na-kọ kaka ga nye ọka dị aadịụla ea aala rụnye ọka asadịrụụla ori na gwoke beasụụhara ịchagha chek a a aadọị lukman ọ lukman da nomuri kariya tini qur'anan aba me maka sallallahu alaihi wasallam alaihi salam ana ka wujan kai ya bunay ma hi wuji awud lisanaka jebo yo irarao enwo irarao jebo yo enwo ina ka kai allahumma gfirli allahumma gfirli abaka allahumma gfirli اللهم اغفر لي اللهم اغفر لي أمري نواجيبي آمين أقد جابي أترانا أولا رانيو فإن لله ساعات لا يرد فيها سائلا أقد أتا يوم ينيني أني أكاو أقد أتا أمري سائلا أمري أمري يو قناة سنة يغنى عبد الله بن عباس رضي الله عنهما tọ́nù wà kàánù kàwé ohun tó múrí sọ̀lọ́ sọ̀lọ́ ọ̀ka ọ̀ka ohun tó múrí kàwé man akthara min al-istighfar ja'ala Allahu lahu min kulli hammin farajan wa min kulli dhiqin makhrajan wa razaqahu min haythu la yahtasib abana amma woro ba mustighfar woro ba mastaghfirullah ba woro ja'ala Allahu lahu min kulli hammin faraja o morihi

الإمام قتادة ما كان عليك إن أئمة المفسرين أيضا وكأن هذا القرآن يدلكم على دائكم ودوائكم قرآن ما معني أعطي زونني أنا ذوكي أطاونني أنا أعرم رضح ناونني فأما دائكم فالذنوب أنا ذوكي أقاونني أنا ذوكي أنا بجائري وأما دواءكم فالاستغفار أنا ذوكي أنا ذوكي أستغفر الله أي توجيه الوبري دي الإمام الحسن البصري بما كان كان أكثروا من الاستغفار في بيوتكم وأمير رن والاستغفار رن الله واكك استغفر الله إيه؟ وعلى مواعيدكم أما سنة يستبلوا دوا بارسا كك استغفر الله وفي طرقاتكم واكا رسولون واكك استغفر الله وأدي نبوا سكنين كاك استغفر الله

Eh, ohun tí ó mú rí ọ̀nà ìdọ́nù bọ́bí rẹ̀ yìí àbáhàn wọ́n sọ wúrì tó rà gbogbo mọ̀rí yìí tóòrò kẹ́mẹ̀ tóòrò kẹ́mẹ̀ rẹ̀ ni ọ̀sán náà rẹ̀ rẹ̀ omori kọ̀ọ̀ká ká sẹ̀kítọ̀rọ̀ lọ omori bá káwọn kàwé wọ́sàn fún lẹ́fàndé wàlmọ́mìnà wàlmọ́mìnà wọ́sàn fún lẹ́fàndé kà pẹ̀lú ìgbé ìgbé ìgbé àwọn ohun tó mọ̀rí yìí

todo wewa weka tastaghfirullah wazi wal janna sura to murini to muriwa ka yon to murini ka yi wastaghfir li de wasabbi bila shayyi wa wa'idika wastaghfir li de to ije yi yiwa wasabbi bil ashyi wal idkar duwa manini yo no mori ina nene ina ruwa tinene do muriwa ka yon ka yi

فسبح بحمد ربك واستغفر إنه كان توابا فسبح بحمد ربك من إني أمرينا وجزاء كما رأيش غارا أمرينا موهنا واو أنت أمرينا أمرينا لإيكا كاروانا واستغفروا دوري فريجي إني أخونا من إنه كان توابا كمرينا أدنا يميه ويهين مروا مرينا موهنا ini sahiha na bɛ abika awa na mu wuli kyerɛ tɛ yɛn tó mu sallallahu alaihi wasallam abi sura na na sura tun da annas ɔna wuli kyerɛ tɛ yɛn tó mu ni ɛnyi sanu mun tó mu ni ko ɔna ɔka yɛn nan kai subhanaka allahumma rabbana wa bihamdik allahumma ighfirli subhanaka allahumma rabbana wa bihamdik allahumma ighfirli abaka ka subhanaka allahumma rabbana وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي آمين آمين يا رب إن عظمت ذنوبي كثرة يا رب إن عظمت ذنوبي كثرة فلقد علمت بأن أفوك أعظم إن كان لا يرجوك إلا موصل فبمن يلوذ ويستجير الآثم أدعوك ربي كما أمرت فضرها فإذا رددت يدي فمن لا يرهم ما لي إليك وصيلة إلا الرجاء وجميل عفوك ثم أني مسلم يا رب إمني إن عظمت ذنوبي كثرة إذ يمرون نذا برثنا نذا فلقد علمت بأن عفوك أعظم ما يكون جيدا أولا فهنان إن كان لا يرجوك

أدعوك ربي كما أمرت تضرعا فإذا رددت يدي فمن ذا يرحم ما هو مريا نبوينا كما أمرت تضرعا أنكو يقبع كيهو يعكاهو دي توبو فإذا رددت يدي فمن ذا يرحم وأنا أقول لك أنا كوري دو دو دو دو دو دو دو دو دو دو فمن ذا يرحم أنا بطاقة يا موسى أنا بطاقة يا موسى ما به إليك وسيلة إلا الرجاء وجميل عفوك ثم أني مسلم وإن يغسن يومني تارك وشاطره bí ààrẹ ṣàtúrí òyí jẹ́ ìgbé ní wọ́n mú ní ìjẹ́ ìwé hóò nínú yọ̀rà hóò máa kún ní yọ̀rà jù nínú rà ọ̀rẹ́ ká máa bí islam àbútú ṣàtúrà الإمام الشافعي وقوي فلما قفى قلبي وضاقت مذاهبي جعلت رجائي نحو أفويك سلما فعاظمني ذنبي فلما قرنته بأفوك ربي كان أفوك أعظما فما زلت غفارا وما زلت راهما وما زلت صفارا علي الجرائم فلما صفى قلبي وضاقت مذاهبي ọkùnjọ́ra mọ́ra àkàtẹ́ ń kòkòròkò bóògbà máa ọ̀ká máa zé kéwò mórí hílẹ̀ dẹ́kù súnlẹ̀ dẹ́bọ̀ ìsúnlẹ̀ dẹ́bọ̀ ìhànà jẹ́ altọ́rọ̀gbà ẹ̀ na àwà afúyè kásùnlámà dẹ́kù ọkùnkùnṣẹ́ na wani ma hure ma an ma su ne ke wo muri no ta azama ne zambe falamma qarantahu bi afwika rabbi kana afwika azama ta azama ne ma idin si wa to to ni ko ne je bi ni ah bi ya o ara o bi amma mama

وما زلت راهما وابعي فور ودون ينبى فور وما زلت ستارا علي الجرائم omori ee imebagu ni na kubi ni ni mi omori ma bo ni imebagu yi poru omori gona o na hana na gona gona

وعملوا الصالحات وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يهلون فيها من أساور من ذهب ولؤلؤها ولباسهم فيها حرير إن الله فتكتر أمره يدخل الذين آمنوا وعملوا الصالحات ẹnẹ́lẹ́ ìkẹta ẹ̀ẹ́dọ́wí omori dọ́dọ̀wí ohun tó omori dọ́dọ̀yà lọ́kọ̀rọ̀ áàlì chẹ́kàn ti tó tó omori yìí náà wà mí lọ sọ́nà ààtì bẹ́rẹ̀ mú kọ́rọ̀ ìlà káyé ìyẹn fẹ́ yà wúri omori inú kọ́rọ̀ ìlà yà mí ìsàlà inú kọ́rọ̀ ìlà yà mí àwọn inú kọ́rọ̀ ìlà yà mí ya ilẹ̀ inú kọ́rọ̀ ìlà yà mí zárìkà wọ́n fẹ́ ọmọ wàmúlò sọ́nà ha àti omori kaye ẹ̀nẹ́lẹ́ ìkàtọ̀ ẹ̀mọ́ni bá dáwó dé àmúkọ́rọ̀ ìlà ọmọ omori bá fún àtàhàn yára sẹ́bà hànà jannatin tàbírí min tọ́tù aláàrùn yóò lọ́nà fi ya bama yi da odesi ehoyon eniyon ichiyon nunoyon ayi eh, nuno ani bira nuhi milk ya bira ọba na Ee. enyi na tuntum mu ni ibira ya ọjọ ha chefa agora ela ela que isso uma goma uma hora eu ibretere lati nto muri oku ne yo ne ne sima janna no yuhallawna fiha min asawira min zahab wa lulu'a wa libasu fiha harir umuri wa kawi ejina janna aba nawabi yuhallawun aba nawabi fiha min nọ. Na min zahab min asawira min zahabi ba so so bangos

ama enyanwụ ebe ya mara onye ọsọ mmụọ bụ tehetere ụlọ bụ ama onye na ene erere ere shetuere n'ọmọ bụ tehe ere ere si mmụọ bụ ti na-ehi ọbịa nene ọmụrụ ama ọ dị ọ ba ya ebe n'ekwu ọ jẹ hụrụ saka saka ọmụrụ anyị nibe ne tumbo ka anyị ome ashek abdulhamid kishk ileta egypt ọ mesi m wuo azika ewe nọrọ iwe akwụkwụ to ohi tọ ina jọ ma nekwa ike ya n'aka anyị ọ civil servant onye eleta egypt amaka fasa kishk ọrọrọ ọmọ karịa akwụkwụ to ohi tọ ina jọ ma bari kenezeghị bákì sheikh abdulhamid kisco obohiyan ó kò sọ náà rà áyá ọ̀nà ló lérí ìgbọ́ greek sọ́yà máa ní ìní islam agriculture science ó rí yìí ọ̀tọ́ ni mo náà àbú ọ̀pẹ́ akẹ́ iná greek ọ̀rùn jèrè ọ̀rùn jèrè sọ́nà ọ̀kà náà slọ́tì ọ̀tọ́ mo rí mi ọ̀rùn jèrè ayé wà amabanya mekare in jiro isi guturo omorihi debora sana wakene edo kore guturo omorihi banya ni elebi ode ime ko ime ili jono bata ka ijo bi nọ abi mubarak akwa mubarak on bata ka ijo na ime ijo ka ọzọ ọzọ na ndị abụ karịa omorihi ya ọkọrọ ma nyere na ihe nwa ndọsị emita mbe nọkarị ọnụ ahịa mana ọ ga etizo salatin to muri kinya salatin na nan ina mana na to ba nọkarị ọnụ ahịa e na za tinewa dok life imprisonment e jọn dok kana awon ina bere mere dok life imprisonment e Ụmụ sinova a gbakwuru ịhụ. Kọsị bụ nnukwu mbọ ọzọ nke ka ya ka yi. Aka na-esika ọmọ ya ma ma na ahụ ọba tinye nwa dị dashi lafi prizment ya ahụ ọhụrụ nke na gbakwuru ịhụ. Lati omori ka karịa ya ọma eri. Dobe e- gbọmgbọ jọba ọdọ gbọmgbọ karịa ya ọnọ. Ịjọ mmenye ọba láàrín fún sáà ní ọ̀pọ̀ mẹ́rin níjọba yìí láti ọ̀tọ́ mọ̀ nínú jẹ́ àbọ́sọ̀ náà máa tán oró lóòrò pẹ́lẹ́ ẹ̀mí dé ọ̀rọ̀ tó wà lórí kú yọ ẹni bọ́ bá bí islam yọ oore ka ẹmọ ọmọ wọ ẹmọ olùgbàájì the next thing of the car èjò yìí kú bẹ́ẹ̀ sọ ọkọ̀ níjọba àbẹ̀mẹ́mẹ́ ọba àrùwà ẹ̀rọ sí àbúkọ mú níwà àgbẹ̀ ẹ̀họ́ àmì nọ́mọ́ ẹ̀rọ tàbúkọ mú níwà àbọ̀rọ̀ ọmọdé ẹ̀rọ ráwà bá àgbọ̀ wa bọ́ fúrí ìjòwò dìbí ama ko ya akwai idowa ku yi bi bi bi bi ọzọ ba ayi ma wọn kapo ẹlọ sọrọ aka sisi ti sọ tọrọ a ma kú ni gbèsè ẹlọ sọrọ sọ àná wa fẹsẹ ẹlọ sọrọ sọ ahọrọ náà ti mú òtítọ ahọrọ a mi kú yọ mi náà sọ ana m dapụ islam ọsọ abịaghị nọ ibi islam ọ ga-ede ige dị azụ ka nweta dazizi ka ka nweta abịaghị ka islam nweta ile m yanyi ya ọrụ ọnụ wa mere islam ha ebe nku ha ụra ụfọdụ otu dogo na-eki jọ m mmiri na

iyo sunna kooru ayo ma yira u fis ado mo no igori amne aburo tere ama buri o ama ba ba bo nan ba gwa ta sana tamen ama yo di na di di di ta tere ne imagine and dey isi ni jojo tere bi ri ni sama jojo tere beautiful Slap your thumb in. na rẹ̀ O bọ̀rọ̀ ọmọ òfin kiri na ẹ̀nà òhun aljanna ka amfani lọ́ọ̀lil mcnon ọmọdé kọ bí ọ̀nà ìmọ̀nà na gold am i what's my key what's my key gold am i in the case am i in the case in libya am i in the one when you begin to chile kwa when you want someone in one about slot your tomb in nobody will change you and you carry home هم مقصورات في الخيام أمريكا نعمل نعمل كذا

جو مري آيو كاري إني نيني الجنة بكوي إنا أنشأناهن إن شاء فجعلناهن بكارا عربا أترابا لأصحاب اليمين إنا أنشأناهن إن شاء umuri kamar nyane tune ne tetere enye ne na janna bon nyane tune ne ne tetere faj'alnahunna abkara omori ọka wee orí orí yẹn lè yìpòrò virgin ẹ̀ yìpòrò mọ̀túnmọ̀ náà ọdún náà owó ní ìjọkọ onye ọrọ̀bán àtàràbà ẹ̀yẹ lẹ́yìn náà ka ọrọ̀bán ní èmì dúró ìsì yọ̀bẹ̀ ní pòrò ìdúró na lọ́nà èmì yọ̀bẹ̀ ní pòrò na-ekwu ara ìyẹn eh? onye baa wáyé títẹ́ ẹ́ ọ̀rọ̀ mi mẹ́mí ya yàbọ̀rẹ̀ yìí na ma kò jí nígbà àwọn àwòrán àfẹ́ kọ ọ̀nyá àfẹ́ bá wáyé títẹ́ ọ̀nyá àtọ̀lẹ̀ wọ́n lè bábá tọ́jú ha ọ̀gá mi jẹ́ ọkọ̀ ẹ̀wọ̀

ama aba mara nyen mere ya ni lati nto murimi usama agori obi da kari o se wa ro wa ro gbe nda o da kari da nyen ọ bụ na ya lati nto murimi ama maranyi okubiri zo ni himeri ni ande ama ranyi da obo himeri ni dia kan kan ne ne pai na nwere yizi esan sallallahu alaihi wasallam wadaba biri wa himeri ni biri himeri ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ súnmọ́ ọ̀gẹ́wà láti ọ̀tọ́ ọmọ nínú rẹ̀ múlẹ̀ lọ́wọ́ ìrẹsí yẹ ìrìn pàjá aláhùn na àbọ̀kára ọ̀rọ̀bán àtàràbà ọmọ ní na ẹ̀yà máa yára bí ana lè dúró ìsì yọ̀rọ̀ mi pòrò àtàràbà bẹ́ẹ̀ ni ìnira don mori da ka ija karo social affairs ọ̀rọ̀ àmì mẹ́bà wí díì àmì mẹ́bà mẹ́rẹ̀ mú iná jẹ́mọ̀ mọ́ lọ́kà yìí lásìmọ̀ ọ̀hún náà fi wá làwọn wọn láta fi mọ́ ilá pé ìlànà sàlámà sàlámà ọmọdé kí náà jẹ́mọ̀ mọ́ yìí yára ọ̀rọ̀ kẹ́nẹ́kẹ́nẹ́ ẹ̀zọ̀ ẹ̀rọ nyere ihe ịrọ onye ìrẹ́rẹ́ nwa ẹ̀họ́ náà lè àkọ́ nwa ha ha ẹ̀nyẹ̀fẹ́ àhá wọ̀ ẹ̀nyẹ̀fẹ́ àhá ànyà ká òzí ahụ àbá ẹ̀yọ̀ ní ire omi ke ya ma wata bi hu ya mu a bi bi bi da mu wanka ya mu da kwa bu an ta wo ta ba da san fure ku na a da ya ya na aljanna ya na aljanna abisanye na na aljanna be nwere nwere ha na wasal jana na mere na kogo jana na na ana omori ne juwan na je omori ne juwa uyo ana ilal janna bakawe wala ma ya yashtarun wala muqayrin omori ko ilal janna na uyinomi mimma yashtaruna ini ele kata ba ba ba hu banin kamis kamare mis kamare ba ba omori ko tola ilal janna la muqayrin antena ya. aba ni scientist ẹsọ rẹ kẹ ati onoro dàbí inúmi inúyè àti ẹ̀mẹ́ ìgbogbo nínú ẹ̀mí unomi ọdọ dàbí ọmọ sọláfí àgbẹ̀wùgù ẹ̀hẹ́ ẹ̀rọ àbá ọdọ afọ ọ̀dánù àbá ẹ̀ náà uwe àwọn ẹ̀yìn

ẹ̀ma ní kọ̀zádẹ̀ wọ́n náà mọ̀ mọ́ à ọ̀dẹ́ lè rí yọ ọ́rù làkàkà ní mọ̀ náà dọ̀ dẹ́lẹ̀ kúrò rò mí ó kì náà mọ̀ mọ̀ ní mọ̀ rò mí bá ní mọ̀ gẹ̀dẹ̀ bá ní mọ̀ bá àwọn ní mọ̀ rọ̀rà ní kòkó tó ẹni fáyà wọn náà jẹun náà. anaba muhammad sallallahu alaihi wasallam idan wata kare ya izinal janna bakai yakuluna wa yashrabun

ويبعث الله تبارك وتعالى الملائكة بهدية من لبن العرش لو مري إذن جفا باكو ملاك عطويتي تك ملاك نكوري مسنجا هو دو مري دو مري أسجي كيفاي إما الجنة تك ملاك نادي دي ما ضاعي إما الجنة مري ضاعي كتنزنا الجنة دي آمين آمين أني إني ينا إما الجنة أنقني الإمام الحسن البصري رضي الله عنه عنه قال أوكي بينما ولي الله في الجنة إن كان ما ولي ومولي ويرى إن الجنة مع زوجته دور سن وواياته من الهور الإي إن من الجنة أمري سوقنا على سرير من ياقوت أحمد بدو يا فيرسو بأ أو رسول الله في دوم من يتوه يابن يعني. ما تنتظر هنا oyi do mini ata ọ materi de kituhu yi ọfọ ọmani ẹni ẹni material ọ dị látọ̀ tó mú yìí wà yóò bàbá kan ka kọ́ọ̀n bí wòlí yóò múlí wọn mọ́mọ́ ibi kọ́ọ̀lù làhà bàbá náà ka yóò sàn ẹni ọ̀dọ́ mọ̀mọ́ ka kọ́dù ṣtọ́kù ilẹ̀ mìṣẹ́tìkì àbámkà wà fòsàzọ́mù will say, "Oh, ewosem ozemi kawa bosazum ọkaye fatanzil min saririn yaqutin ahmar dosan do tiye te ho ni be donona be di gold donon ila rawdati murjanin akhbar da banyi obaze ava pase sẹ́yìn lè yín náà kanú gbàjọ́ ọ̀rọ̀ pàṣẹ. anya gara bayan nan nan yau ita gadi gadi na wadda nika rauda ubazi da wuce ta nubazi yara ne a kakayi gadi na nan ubazi na man gold ne amma anamdachera ererego green ene vere telehizo ene vere telehizo do muri do to zeva tini gadi no no yo tini bago no no yo ozeva no man de kavi avi zafara itwara e havo do chiyo do zosa de naftur kafur

ọba agbamagbamaga ọrụsị ọba achịcha nwa na-ere ọrụsị ọba abalị mere ọba ka achịcha nwa na-ere bọọlụ soro bọọchịcha nwa na-eri o ịtaka akara ọbatara 70,000 times there means different types of ọsẹ bọọjọ enye obi na enye obi na ọsa ọba slọtụ ntomori nyi ịra ahịa akwụkwọ ya ahụsa ịra abụọ ya akwụkwọ ya slọtụ ntomori nyi dana wa sal dana na mee zana adahun bu ntomori ya sallallahu alaihi wasallam okawe yastaw nurun fil janna akawa anyi etuwe ana ba to ta ba za ta biyu فيرفعون رؤوسهم بعد ذلك ذهيرة أذكر أنه مريد ذهيرة ذاك ملايكون لما كاوا فإذا هو نور نور حوراء ضحكت في وجه زوجها لأن تكتو ينا من راني ونين إن الجنة يرى أنه يجيبني إن الجنة أنه يجيبني أنه يتو ينا بعد تبيبكم صلاة تومرين جابر بن عبد الله رضي الله عنه عنهما أنا كان كنت صلى الله عليه وسلم وكاكاي إن أهل الجنة وفي إذن الجنة يأكلون أظهري ويشربون ديه ولا يتمخطون ده أن يساهي كأتفاهي أن يهاه أن يريسوي أسسي إيه- إيه أتفاهي إيه ولا يتغوتون أن كهيه wama yabulun ere nke he he abata ni wahala ana ba yichiri na ina kanona ka ko to ne wahala o. ka ko to ne wahala o. ka ha ra to ka lo su se ama ni wahala abata ni e ku kunya ina janna alhamdulillah muri na wasu zo miri yayi amin enya ina janna enya kira sabin enya ko sabin enya kiyazin When you take ever, at all have. Mori na kudu asu me yisi. Amen. Amen. Anon mori misi yi. Walakinahu rashun karash el misk. On to mori Amma ama anyị ha ma ta he. e na ihe ma na mola. na ta ma ra ta قد أذم التسبيح والتقديس والتكبير والتحميد دعي واي تسبيح وإنه سبحان الله وإنه أين التكبير الله أكبر وإنه أين التحميد الحمد لله وإنه دي كبعي واي أنا ما هو من وضوي دي كو دي أبا ميريتو لكي وعكاد أوي إيه ورا سلطة لي مريني مريني مريني مريني

ile tó mún nèrè ewé olúre lọ́tíun tó mú rí nìmi anábàá muhammad sallallahu alaihi wasallam ọka nuba ahlul janna ọka izina aljanna aba asa ya kwete muri ozari ton ala surati adam alaihi salam de ke to sa ran nabi adam alaihi salatu wassalam eh nani في ميلاد ثلاث wa salatin de ki oziraye irae hure irae hure uturiketa kare yes de ki oziraye ne jawano omu hobura eh, wana salatu to murini salatin wa salatina sana jurdun murd e anyaye ne wa de bo de bo teteno mo mukallahi mukahalin eratobi abukoro naye bikaba byatobi ama eratobi abukoro thumma yadhhab bihim ila shajaratin fil janna abra man banye awchonyara nasini na nina janna fayalbasuna minha thiyaban la tabla thiyabuhum wala yafna shababuhum danye enyoni chire hona ini ochono enyono no mebu enyisa enyisa yo ibuyo abra man omuhai awai na aye kuteno muhani yebe مساكن الجنة إليهن إلى الجنة قال الحسن الحسن البصري رحمه الله أما كان في قوله عز وجل إن رنو مليكا ملين تشتهو إذا كفى ومساكن طيبة في جنات عدن ومريك يزول ذا وإن الجنة ما هي عدن قال وكلا سأله ابن أخي أن يجون ما هو سي الإمام حسن البصري في ذلك إن إن رينو مريكا فقال لي الحسن البصري بكي إيه؟ يا ابن أخي ما هي وجوه يرام أنا الخبير وقاطع هذا ما يعني أنا نوتي عليه سألت عنها أبا هريرة وإمران بن حسين فقال آيكم أبو هريرة إذا كان الحسن البصري تابعي عظيم إيه تابعي أبو تسابينه أقنعها أبو هريرة أو إمران بن أبو حسين ọmọ ọhẹ náà ebùnú n'ùsì ẹni tí ayọ̀ nọ nà fàkọ́ọ́lá adé náà ẹwà rẹ kàkà yìí alùpàbíru wà kọ́ọ̀tà ọdún náà yẹn ní nà náà wọ́n ẹ̀kúsí rẹ̀ yà ni. sàánà ni hàn rasul allah sallallahu alaihi wa sallam ayọ̀ kẹ́ni ehun tó wọ́n yùsì ẹni tí ayọ̀ nọ nà kàmá sàáltà nà ànkà òmìnira ẹ̀hùn sàn fàkọ́ọ́lá tó wọ́n dọ́kà yìí masakin tayyiba in ji ruwan ruwa ina hinar janna na muriyata hiya qasrun fil janna okonobi palace sanya ọhịa palas iri ihe yi na ma bozman jana voki wa na bozman jana oki nọị obi ọkọ na palace palas anyara iri ihe yi nọị nyara m fil janna ama ijanye de yọkọ etuman literally do ka iri ọtọ fara hụ literal meaning ama pala ẹ eh, ti literal meaning nọ nọ ahụra yi the cost ahụra li kọsụ dọ jẹ iri ihe yi ni larbawa ni normal ọrị uh, uh, classic larbawa dọ jẹ palas. إذ يجدر أقوم به هنا يرام أمين الجنة من لؤلؤة بيضاء أنا أكا قول دماء اللؤلؤة أما أنا مضاضان أنا أتمن فيها سبعون دارا ووجه أترى أوينان 70 compounds أوينان من ياقوتة الحمراء كم compound لنا دوكا قول جماعة ياقوت أنا مجيب أنذ في كل دار سبعون بيتا أو إني أهجو نيونا لا إليهما مني أتراو seventy houses من زمردة خضراء دي كي قول دماغي زمردة أما ذي green أنذ ويري colony فلا زمان وطا ذي لولوة بيضاء قول دماغي لولو أماكا أبو أبو أبو سنة سنة

ala كل saririn فراش لون على لون ero ọyẹ ero so bẹẹdọ ní ọnyà rẹ mọmọ àmì ẹsọ matras or bed sheet ẹni àkàtà èrè èrè yẹ ọdà alakuli sariri imraa ẹkọ ọyẹ so bẹẹdọ ní ọnyà rẹ onye ni ṣe olómìnirí ṣe gáwọ mina lóhùrì lìhìn iná yẹn náà alìjẹmẹ ní ẹkọ múrí ọdún wọn tọ na tuntun muri mi fi kulli baitin ma'ida ọkọ̀ ilé ihe onye ọnyara tebụl sọ́ọ̀rì Ana kulli ma'ida fi sabi'una qas'ati sabi'una qasa pero su tebụl onye ọnyara nọ na anyị plate enyorisa ebe akọ nini ẹ̀kára ọ̀ 70 lè kìí sí ìsọ́gbìn ìlú yìí náà ọ̀tún tó wùrí wọ́n lọ kúlì máa ìdẹ̀ ti sẹ́dì ó na wọ́sífì wọ́sífà àwọn yóò rí dá iná mọ́rọ́ àti mọ́nyẹ̀lẹ́ odido amaro amanini ẹfara ọ seventy odido ẹnyẹmẹ amanini ẹfara ọ seventy dọọrẹ kari tebulu sọọri ọ̀nọ náà anagbèézi kari sokamamẹ sokamamẹ ẹnumẹbà náà ọba náà sọ àwọn ọ̀rẹ́ ẹnumẹbà yẹn ọba náà sọ àwọn ọ̀sẹ̀ slọtì ọtọ wòlíì mi. yóòtú lọ́hùn fi rabatin wàhídà màá yàkùn dárìkà fàáb ma yà tó fún aláfíìkà okomori bawo ọba so kata awo kú omori ọmọ yìí janna jẹun náà ọmọ dọ́wọ́ omori ọmọ yìí máa jẹun náà náà omori bawo ọkata máa fẹ́ ya àbúṣe ọ̀rọ̀ náà na seventy plates èso òyìn yìí ọ̀yẹ́ náà ni bẹ́ẹ̀ dẹ́mà yóò dọ̀bi seventy ọ̀nyẹ́ onye na omori

wahab ọmọ bá bá bẹ́ẹ̀ ọdún mi ọ̀kyerẹ́ ọmọ àṣìṣẹ́rẹ́ ẹ̀ tẹ́ ọbọ̀ náà dáàbà ní kẹ́yì ìhòrò mu ní suratul araf ayi ní tafsir qur'an hadis ma bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni hulu wọn tó mu ní sallallahu alaihi wa sallam wọn tó mu ní ọkà yìí maktubun ala babil janna ọkà àkyẹrẹ tí ní zal janna. إني أنا الله لا إله إلا أنا لا أعذب من قال إني أنا الله لا إله إلا أنا محمد رسول الله لا أعذب من قال إني أنا الله أمركم بهنا هنا أنا هاك لا إله إلا أنا أنا بسمع هاك أمري أن يرى كيني كيني

أباكك لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله umuri odo mu hido se se tral janna isa chere timiza janna wono an konto muri mi siye izana idan nan nan nan iko sababa abanyi rere ni ene he ni preparation nan ama ba mi nan ana mi wanye kama sirin ni nan ina rai na tilira ba yayi abi tarawih qiyamul layl látún tó mọ̀rí ni mílì dìrò ka ẹni ní ìdàgbókà àwẹ̀dẹ́ ṣọ́rẹ́ yàrá ìdẹ́rà ka kàákẹrẹ máa ini ce mada ka ce agoka tura ba na kuyi maka ma kama tafa ne na ki gadin araba mai tarawih kiyamul ọ̀pọ̀ ọ̀fẹ́ hù ní ẹ̀họ́ na nwone ní òjìkò ha iná bàrẹ̀ hù. forty nine anyi eleven na nwone forty nine nyama ha ina eleven anyi thirteen anyi twenty twenty one twenty three twenty five dokuku anyi ebe ọba ìdí aka n'eyi na-etu hadith ama je jẹ ehu yi bi ẹwúrọ nyara ọnà slọtọ tó mú rí ama àdánáwọ ẹnyàm e ozi kàná kúózi tẹwúrẹ ani saudi ni mana ko huro nyara ohuro ta sa ohuro ta na ko onye mu nyonya ka na ko si anaba muhammad sallallahu alaihi wasallam o me yi na he ile ki ya mun layla non ebebe o ba bi lawo o ile man la se anyi na anyi ki ya mun layla na ko nyara lọ́rọ̀ àtàràjọ ìrẹmọ bẹ́ẹ̀ àṣàṣà wọn. ìjẹ́ iná mi ẹmọ máa lọ́kì dẹ́jì na tó mú kò ní lọ́fílẹ̀ bẹ́ẹ̀ tàràjọ ìrẹmọ bẹ́ẹ̀ àti inú bèèrè àbámabọ́ lẹ́kùkú ìbọn tó mú rí ịnụ họ́sà nínú

umar radiyallahu anhu ina ramadan ina dai tuka ba ni na fila ni masalasi edanyi don nyara jo anya edanyi do jo ba anya ba anya no ama ama shaka gori ba sa sa anyo edanyi aba go na ta ema edanyi aba na tura imamu nyara ba aṣọ ọ̀pọ̀ dọ́nyi ọ̀bẹ́yì bin káà ọ̀rẹ́ tamim bin autin dari dọ́nyi na ẹ̀rọ nọ nkai ẹ̀ṣọ́ zakú tarawih onugbo ẹ̀bẹ́ ka bọ́kà ẹwà kẹṣọ́ zakú tarawih yẹn nọ́n ẹ̀rọ ká ẹ̀rọ nyara dẹ́nu bò tọ́mà ní yínú bè ìrìnyìrìnyì ìjẹ́ ìkọ́ tó múrí ọ̀rọ̀ ahọ́ nẹ́hẹ́ ẹ̀wọ̀n níka kúkú máa mẹ́rẹ̀ rẹ̀ so ẹ́kùkù e yàn kàákùnmá náà kọ́ ka amúwà mm, mm, e rẹ̀ fún ẹ́kù yàn ó tó wí màdá àṣà ìtẹ́ta اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي

akwaghị mmetụrụ a amawa bụ jọha uwe ya nọbọ nọ tarawe leili ramadan Ewe nọ wee kwụrụ jọha kwunawo amawa bụ mmetụrụ kwunawo ahụ mmetụrụ nọ na babu dọka ndị ka yi e, anyị anlabọ naarị arabi onye tó ntọ mori ne leili a dị ni ramadan ọ dị ramadan o don tonto kɔɔyere kaara onto mori ka ọ na mɛ na tonto mori kaara masina masina waa kɔ ɛdɛɛba waa kɔra ka ɛwɛ dɔre salama waa ka salama ekonto mori yɛ kaara ka wo ɛwɛ taa mo waa na

yà wọ́n kẹta fún mi so o tún lọ iná fúnra ó yẹ limit ọ̀zọ́ mà báyà bà kí ló ló ń otu tu yìí o tún lọ hadith ọ̀n tó múlò ọmọdé ọ̀dọ̀bẹ̀ ẹni pika ọ̀n tó múlò sọ̀lọ̀ sọ́mọ́ ẹ̀wọ́n rakahan a ah, bɔbɔrɔbɔ rukuhan okui na nɔkɔ na ɔhɔn nan sujudan okui na nɔkɔ na ɔhɔn nan alo wa na ba kɔn ɛwɔ na kaka yi ɛhɛ bɔ na maa mi mɛ kì í zɔn tó mori jɛ tó yɛ ɛhɔ ìzɔn tó mori ẹ̀rọ ní ya kù tí yẹn wúzí ramadan bá ní ráyà mọ́tọ̀ ṣúrọ̀ mọ́tọ̀ bá kò ya. yẹ fúka orí ma ti ní náfìlà ó ramadan máa rà ní àkóyọ náà orí tí ramadan bá na kata ilé ẹ̀ lókè rọ́yọ́ náà ni. náfìlà ó ọrụ àkàwọ̀ ẹ̀ ọ̀rọ̀ rà àmọ́ rà rà rè ọmọ ní wọ́n bá ṣọ́ọ̀rọ̀ ní ọdún àti ìtìlẹ́fù mọ̀mí ẹ̀ bàbá dọ́ọ̀bà bẹ́ẹ̀ àbí mọ́tò dọ́ọ̀bà bẹ́ẹ̀ wájú bá bẹ̀rẹ̀ rẹ̀ sọ́ọ̀bì ọ̀sọ́mọ̀ ni náfìlà wọ́n bá sọ́mọ̀ ni náfìlà náà nìdú sí ní rọra a máa nípa jọ ọmọ bá bá bá wẹ́ẹ́ lọ rọra ọgbọ na ịbọdọ agaghị ama ihe metọtọ bịa tere m ọrụ mebe ha hire na ụlọ kwụwa akwa ọnụ ọkụkọ atọ mma ahụ ọkụkọ ọrụ ọrụ iri na ya akụ anyọ chaasa ya ka na abịa ọmọ ya ọrụ bịa n'otu nọ n'ọrụ mmiri ọlọbọ siri onye inini mmiri ọlọbọ siri onye inini ọbịna mana ka mma ya otu mmanụ nke arịkọghị ire ya wee ihe ọma mebe eminye mba imi monde so tuesday mara akụtara awe dị mre tinye ka tuesday enyi mawe tụ afọ kari calculation ke shaba mara agwọ so ya kwenye ka anyị si jee ezi ama calculation na kalenda ya mere na tata ebe kabe mmụta zare kabe dị mmiri orogwe ma dị kalenda n'ire kalenda memba committee na aga ene enyi e, e, activity ke wa tetere but asu ke ne nyunye yi ene nyunye yi dan ye dimle ron ka to go ta ta ko ni ko ra na ku yete mi ene mi wa ko ton to kama ku de ni sata on satellite ka bi saudi ni e ee ọgọta ọgụ ọdịrị ní shaban kekwe larba ẹna enyimawe tọpụta ma ma mire ọgọ dị agụ kama ya islam ka ilekwu nlekwu tụrụ iji ọgọ ọnyụ ọnyụ ọnị dịmị kụtara ama kakamata enyi

ẹ̀ka àbà amáyé mímí ẹ̀nà àkọsí jẹ́ pọ̀ eré ikú ìsì nítorí ká máa wọ́n kàkí oníṣọ́kà adam àdìlórí amábẹ́rẹ̀ fún habibullah adéyìnlógọ́sà ọmọ ti mọ́gbà chairman ní kọmití anáyìkọ̀ ẹ̀kú sí hó ẹ̀yọ́ àbámáyọ̀wá tọ́ọ̀bì sọ àmọ́ mi kọ́ scholars amáyọ̀ mi kèyí rú wúgọ̀ yes ọmọ ọ̀nà yẹ̀ bọ̀tọ́lá kọ́mọ́ yẹ̀ kàrẹ́wọ̀

lọ́sọ̀ kátẹ́ wọn wọn létúbọ̀ bóbọ̀ mi ṣe ọ̀hún fóònù kìlúbọ̀ máa ń tàn náà fẹ́ because àgbóṣe rẹ̀ máa bá kẹ́wà káàkiri ní saudi ẹ̀rọ kútùrù ìrìnjọ náà lẹ́wọ̀n náà àmọ́ ẹ̀rọ màmá rẹ̀ máa bá káàánù bẹ́ẹ̀ jìnnà ní saudi àmọ́ gòmí wọ́n fi kàmá ní kí ẹ̀tẹ̀ ìdí máa yé ní ìtùkọ́ yìí òun àgbàrá màdá wọ́n lè fi kúkú kí ẹ̀tẹ̀

amara nwere ọtụtụ mmiri tụ deko mmiri lórí ẹ̀kọ́ ikọ̀ nà wọ́ deko ọ̀sán nà bá ka ihe ẹ̀rẹ̀ ní kúkúrú ara náà nìyí ìsàbí ìsọ́nà nìyí àbí ihe ọ̀nà na náà Na nà náà. omuli ọ̀nà bọ̀ báyà tinye

èrò project ọmọ iṣẹ́ multi million project sáré kúrò náà wà wá gbé wọn. اللهم ارنا الحق حقا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف قلبك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبله فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط الى من اراد ان يكيدنا عليك وهول مكر من اراد ان يمكر بنا عليك واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يليق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى هي ظالمة إن أخذ ولم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذلنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى من المقادير إنك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأعظمنا عن كل أحد يا من إليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجنا من كل ضيق ونكد ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأعظمنا عن كل أحد يا من إليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجئنا من كل ضيق ونكد ربنا لا تكلنا إلى أحد ولا توجنا إلى أحد وأعظمنا كل أحد يا من إله المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يظهر الرحمة الواسعة يا مطلعا على السرائر والضمائر والهوادر الخواطر لا يعجب عنك شيء أسألك فوضة من فوضان فضلك وقبضة من نور سلطانك وأوسر فرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر بأعيننا وتغنن بأنصار غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيب فببابك واقفون ولجودك الواسع المعرض منتظم وكريم يا رحيم برمت ارحم الراحمين يا هل يا قيوم انت المرتضى كن نصيرا وكن معينا وارحمي انت المغيث انت المستعان به فانصر عبيدك بالعزاز والكرم وان عصى او جفى أمضى بشهوته غلبت عليه فانت رب الكرم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين إماما ربنا صرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربنا أتنا الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد كل عمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة إيمان وزيادة علم وأن يحقن بالصالحين وفعالا لما يريد ومن آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على مريم